ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin wa nínú ilé ohun tá a fẹ́ bára wa sọ lénìí òun náà ni ọ̀rọ̀ nípa ìgbà èmi ń bú ìgbà pé ìgbà ọ̀dá ìwọ bú ìgbà pé ìgbà ọ̀dá ṣé ìgbà ni ọ̀dà ni àbí àwa tá à ń lo ìgbà àwa ni ó yẹ ká fura síra wa lórí báwo la ṣe ń lo ìgbà ayé wa òun náà ni ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ìgbà mẹ́ta là ń lò láyé ìgbà àárọ̀ ìgbà ọ̀sán àti ìgbà alẹ́ ìgbà àárọ̀ òun náà ni báwo ni a ti lo ìgbésí ayé wa nígbà tí wọ́n bí wa tán táyé làákàyè dé tá a ti mọ̀ tún sósì báwo la ṣe lo ìgbà ayé wa òun náà ni wọ́n ń pè ní ìgbà àárọ̀ tí a bá wá lo ìgbà àárọ̀ wa dáadáa kò sí báwo ni kò ṣe ní àfẹ́kìtì ìgbà ọ̀sán tó bá ti wá affect ìgbà ọ̀sán kò sí bí o ṣe ní kó ìparun bá ìgbà alẹ́ ah, ìyẹn ni wípé ah, òní là ń lò lọ́wọ́lọ́wọ́ òní tá ń lò lọ́wọ́lọ́wọ́ láyẹ̀dùmà òun náà padà lọ ní ẹ̀rí àná òun náà náà pè ní amsi Alamsu amsu òun náà ni àná kọ̀dé ìṣìnáhù láyàúndà ó ti lọ kò lè padà wá mọ́ láéláé. káfí òní wá káfí palẹ̀ mọ́ fún ọjọ́ ọ̀la wa kábàámọ̀ ṣàbámọ̀ lórí ọ̀rọ̀ ilé ayé wa ẹlòmíì ti wéèsì ọjọ́ ayé rẹ̀ nígbà èwe ó ti fi gbogbo ìgbà èwe rẹ̀ ó ti fi ṣòfò tó bá wá di ìgbà ọ̀sán yóò ti mọ rí traces pé kò sí hope wípé òun lè ní ìgbà alẹ́ wọ́n wá máa sọ wípé àjẹ́ kan àáfàá kan babaláwo kan lọ́sàsáwọn ni ó ayé àwọn kóníláárí bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n ti lo ìgbà wọn nílòkulò nígbà tí wọ́n wà nígbà àárọ̀ tó yẹ kí wọ́n ṣiṣẹ́ ìgbà tí wọ́n wà nígbà ọ̀sán kí wọ́n tẹpá mọ́ṣẹ́ kí wọ́n mọ̀ wá pílánì báwo ni àwọn ṣe fẹ́ lo ìgbà ogbó àwọn nírọ̀rùn àsìkò alẹ́ lẹ́lòmíọ́ bẹ̀rẹ̀ sí máa sáré eré tó yẹ kó ti sá nígbà tó wà nígbà ọ̀dọ́ làfáà kan fi ń sọ wípé nùbù sàmà nànà wàlẹ̀ àìbù fi náà wàmálì sàmà nìna àìbù sì wà náà nùbù sàmà nànà à ń bú ìgbà wa pé ìgbà yóò da ìgbà yóò tẹ ẹ rọrùn gbogbo nǹkan ṣe wá le koko bí ojú ẹja báyìí àbí àwọn olórí àwọn ni wọ́n ń da ìlú rú ní ọ̀jẹ́ kílẹ̀ ayé àwọn kótó èyí tí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjọba wọn mú ìjọba mọ́ papọ̀ pé ìjọba ní ọ̀jẹ́lẹ̀ ayé àwọn kótó bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n ti wéṣì ọ̀rọ̀ ilé ayé wọn nígbà tí wọ́n wà nígbà àárọ̀ àti ìgbà tí wọ́n wà nígbà ọ̀sán ẹlòmíì ìgbà àárọ̀ rẹ̀ oorun ló fi sùn ẹlòmíì igbó ló fi mu sìgá lẹlòmíì fi mu ìranù lẹlòmíì fi ṣe tó ti waste gbogbo àwọn resources tó yẹ kó lò nígbà tó yẹ kó múra síṣẹ́. nùbù zàmà nànà wàlẹ̀ àìbù fínà wàmálì zàmà nìna àìbù síwánà. à ń bu ìgbà pé ìgbà yóò da nùbùsà máa nàná wàlè àìbù fi náà a mọ̀ dárúkọ pé lágbájá kan tí ń darí orílẹ̀-èdè wa òun náà jẹ́ kí ilé ayé wa kó níláárí nùbù sàmà nàná wàlẹ̀ àìbù fi náà bẹ́ẹ̀ ni àwa gan la da àwa gan la wúlò. àwa ni a ti wéṣọ ọ̀rọ̀lẹ́ ayé wa àwa la pílánì fún ọ̀rọ̀lẹ́ ayé wa láti bẹ̀rẹ̀ àwa la ní structure kí la fẹ́ ṣe kí ló wù wá láti ṣe báwo la ṣe fẹ́ ṣe é ta la fẹ́ mú ní gẹ́gẹ́ bí role model wa àwọn tó yẹ kó ràn wá lọ́wọ́ ń bẹ lọ́tún lọ́sì àlọ́ bá wọn kó ràn wá lọ́wọ́ ẹlòmíì a tún máa tijú láti tọrọ ìrànlọ́wọ́ látara ìgbéraga tí ń bẹ nínú ọkàn ẹlòmíì. nùbù sàmà nànà wàlẹ̀ àìbù fínà wàmọ́lì sàmà nìna àìbù sì wà ná. kò sí láìfi kan tá a fẹ́ kó sí ọ̀run ìgbà ìgbà oníláìfí àwa fúnra wa náà la ní pírọ́blẹ́mù láyé ẹ jẹ́ ká wò dáadáa ẹ rí i wípé ẹlòmíì ìgbà tó wà ní ìgbà ọ̀dọ́ rẹ̀ wọ́n sọ fún pé lágbájá ẹ eh, múra sí ẹ̀kọ́ rẹ̀ tẹpá múra sí kéwù rẹ̀ múra sí ìwé rẹ̀ ẹ eh, iṣẹ́ làá fi dẹni gíga láyé òròjú ò lè sọ wá dèèyàn gíga láyé ìkóṣúṣú kò lè jẹ́ ká dèèyàn gíga láyé ìmẹ́lẹ́ kò lè jẹ́ ká àchífun tá fẹ́ láyé àwa lágbìyànjú láwa máa fi sínú àdúrà lórí ọ̀rọ̀ ilé ayé wa pé ìwọ olúwa bá mi tolé ayé mi báyìí sọ ọ̀rọ̀ mi dayọ̀ bí mo ti fẹ́. nùhìnbù sàmà nànà wàlẹ̀ àìbù fínà wàmàlì sàmà nìna àìbù síwánà. àwa tí a ti dàgbà lẹ́ni tá a ti dàgbà lágbà tá a ti wọ eighty tá a ti wọ ninety tá a ti wọ hundred àwa náà mọ̀ wípé kò sí ní tá ń fèsì ju alkiyama lọ pé anytime tí kú bá dé ẹlòmíì tó bá bira rẹ̀ wípé tí kú bá dé gan kí ni tóun gbélé ayé ṣe kí ni àwọn orípa kí ni wọ́n mọ̀ sọ lẹ́yìn ìgbà tóun ò bá sí mọ́ kò ní lè tọ́ka nǹkan kan kò ní lè tọ́ka sí nǹkan báyìí ẹ lágbájá látara òun ló ti dolówó tàmẹ̀dò látara òun ló ti ṣoríire ẹlòmíì ò lè tọ́ka torí pé bó ṣe lólé ayé rẹ̀ òun nìyẹn àwọn táwọn wà ní láti forty títí wọ sixty a sì ní opportunity láti wò ó báwo ni nǹkan tá a fẹ́ ṣe láyé tá a fi fi good legacy sílẹ̀ tí àwọn èèyàn fi sọ̀rọ̀ wa lọ́nà tó dáa àwọn táwọn wà ní fifteen sí twenty thirty forty forty five tá a sì jẹ́ ọ̀dọ́ ká lo opportunity pé a wà ní èwe ká plan dáadáa báwo la ṣe fẹ́ ṣe rere bíra rẹ léèrè wípé kí ni tó fẹ́ ṣe kí ni tó fẹ́ ṣe kí ni tó fẹ́ ṣe láyé sọ fẹ́ kàwé ni tó bá fẹ́ kàwé múra sí ìwé náà tó bá fẹ́ ṣiṣẹ́ o fẹ́ kọ́ṣẹ́ mọṣẹ́ múra sí dáadáa tó bá sì já sí wípé o kọ́ iṣẹ́ ọwọ́ kan ni iṣẹ́ ọwọ́ ló wù ọ́ kó kọ́ kó o gbìyànjú láti kọ́ kó wá kún fún àdúrà lórí ẹ̀. نعيب زماننا والعيب فينا وما لزماننا عيب سوانا àwọn tí wọ́n wálé ayé lánàá tí ìtàn gbàgbé orúkọ wọn kì í ṣe pé ayọ́kẹ́ gbàgbé orúkọ wọn lásán ó ní impact àwọn nǹkan tí wọ́n ṣe láyé tí a yóò fi gbàgbé wọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ànábì ọlọ́run ọba tí a yóò gbàgbé wọn lénì tí báìbù ń sọ̀rọ̀ wọn tí kùránì ń dárúkọ wọn ó ní bí wọ́n ṣe lólé ayé wọn tórúkọ wọn ò fi parẹ́ kò sì lè parẹ́ láéláé àwọn tó ṣe rere nínú wọn àwọn tó ṣe rere bíbélì sọ kùránì sọ ọ́ àwọn tó ṣe àìdá nínú wọn ìwé méjèèjì ọ̀gbàgbé nọ́ọ̀ìbù zamanana wálé àìbù fínà wọ́mọ̀lì zamanina àìbù síwánà ẹ jẹ́ ká ronú lórí ọ̀rọ̀ yìí lórí báwo la ṣe fẹ́ lo ìgbà ayé wa ẹ má jà waste time lórí nǹkan tí ó bá wúlò ẹ já lọ mọ̀ nípa nǹkan kan tí wọ́n ń pè ní time management time management time management yìí òun ni àwọn òyìnbó wọ́n mọ̀ value nǹkan tí ń jẹ́ time àlọ́fà tí wọ́n bá employer àwọn òṣìṣẹ́ pé kí wọ́n bá wọn ṣiṣẹ́ wọ́n á máa charge wọ́n máa charge per hour iye hours tó bá fi ṣiṣẹ́ hours yẹn náà ni wọ́n fi san owó fún ọ torí wọ́n mọ̀ pé àsìkò nǹkan pàtàkì ni wọ́n value time gidigidi ẹ jẹ́ kí a ronú àwa tí a ní òye lórí ọ̀rọ̀ tí à ń sọ yìí wọ́n náà bira rẹ pé báwo ló ṣe ń lo twenty four hours rẹ in a day tó bá jí làárọ̀ kó o ronú pé kí ló ń tọ́ fẹ́ ṣe lónìí títí tí ilẹ̀ ò fi ṣú ṣé ọfẹ́ máa lọ bí tẹ́ ẹ̀ ti ń mu gbó náà ni ọfẹ́ máa lọ bí tẹ́ ẹ̀ ti ń ṣe ìranù ibi tẹ́ ẹ̀ ń kójọ sí tẹ́ ẹ̀ ti ń sọ̀rọ̀ lọ́rọ̀ tẹ́ ẹ̀ ní rí nǹkan kan dì múgbà tí gbogbo yín bá túká tó yẹ pé ẹ̀ṣẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ lẹ́hù tẹ́ fi túká ṣé yẹn náà ni ìwọ fẹ́ máa ṣe títí títí títí bẹ́ẹ̀ tílé ayé rẹ tí ó fi wẹ́sì ẹ jẹ́ ká ronú lórí ọ̀rọ̀ yìí nítorí pé àkànlè àkànlè máa sùn ká máa jí ká má mọ ní pílánì kí la fẹ́ ṣe ní ọjọ́ kọ̀ọ̀kan nítorí pé bọ́jọ́ yóò ṣe máa lọ nìyẹn second òun ní ń bí minute minute ní ń bí hour hour òun ní ń bí day twenty uh, four hours. Uh, àwọn days òun ló ń bí week week ló ń bí oṣù oṣù ló ń bí ọdún wọ́n náà bíra rẹ pé ọdọmọ ọdún mélòó lónìí tó bá wá bíra rẹ wá bíra rẹ pé ẹ wà láti ìgbà tó ti ń lo ayé bọ̀ kí ni nǹkan tó ti achieve láyé rẹ tí ó já sí pé ìwọ náà lè tọ́ka sí pé ah tí ikú bá tiẹ̀ dé nísìn ọ̀wálé ayé lásán ok tó bá wá ní àwọn kan tó ti achieve èèyàn mélòó ló ti wá ṣe àǹfààní fún tó bira rẹ léèrè yìí pé iye èèyàn báyìí ló ti ràn lọ́wọ́ tí o bá sí bẹ̀rẹ̀ sí ronú lórí ẹ̀ àwọn èèyàn wo lo fẹ́ ràn lọ́wọ́ látara owó tó o ní látara ìmọ̀ tó o ní látara làákàì tó o ní látara ọgbọ́n tó o ní ẹ jẹ́ ká wà creative ká wà nǹkan kan tí a ò máa ṣe tí a fi lè jẹ́ kí àwọn èèyàn kan benefit lórí àwọn nǹkan tí a bá ní nítorí pé ọjọ́ ọjọ́ kan ń ọjọ́ ọjọ́ kan ń bọ̀ tí a ò ní sí mọ́ torí pé àwọn tí wọ́n sí mọ́ lè ní àwọn èèyàn ń sọ̀rọ̀ wọn either positive or negative kí ni wọ́n fẹ́ kí wọ́n sọ ní ẹ̀yìn rẹ nígbà tí ò bá sí mọ́ ẹ rí àfáà kan tó jẹ́ ọ̀jọ̀gbọ́n òun náà ọkọ̀ orin kan ó ní ó ní bani dúnìyà ìdá màlúmárì wàlà. bani dúnìyà ìdá màlúmárì wàlà. ó ní mo pe ìrẹ ọmọ ayé ìyẹn ni pé ìwọ tó wa ilé ayé mọ́yà tó o ṣe bí ìgbà tó o ní kú mọ́ bani dúnìyà ìrẹ tó bìlífù pé ilé ayé yìí ó jù sínú ẹ̀ ni bani dúníyá ìdá málìmárì wàlà nígbà tó bá kú tán nígbà tó ọmọ ènìyàn bá kú tán wàgàbà násù wàftárà ṣàtúrọ̀ ọba tí wọ́n bá gbé ọmọ ènìyàn lọ sí itẹ́ tí wọ́n wá gbẹ́sàárè ọmọ ènìyàn tí wọ́n bò mọ́ bẹ́ẹ̀ àwọn ẹbí ọ̀rẹ́ ojúlùmọ̀ wọ́n wá yẹ́yìn padà wọ́n tọ̀ ó tún dìgbà kan kí ni ó wá ṣẹlẹ̀ kí ni tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá sin ọmọ ènìyàn tán tàṣàlà àwọn fọdọ ilé ìhùnà sun àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bira wọn léèrè pé ah lágbájá yìí kí nìkan tó tó gbélé ayé ṣe gà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bira wọn nípa ọ̀rọ̀ profile ilé ayé rẹ̀ tàṣàlà àwọn fọdọ ilé ìhùnà sun kí ni àwọn ọlá kí ni àwọn nǹkan pàtàkì tó fi sílẹ̀ kí ni àwọn lẹ́gásì fàkàìrù náà sì máa ń tara ká lè já wá bá a fàkàìrù náà sì máa ń tara ká lè já wá bá a ó lẹ́ni tó lóore jù òun náà lẹ́ni tó ti fi èsì lẹ̀ bírà rẹ̀ èsì wo lo fẹ́ fi sílẹ̀. Si tí àwọn èèyàn sọ nípa rẹ̀ nígbà tí ò bá sí mọ́ eh, báwo ni o ṣe lo ìgbé ayé rẹ òun náà ni nǹkan tí àwọn èèyàn sọ nípa ilé ayé rẹ kí àwa tí a jẹ́ olóye tí a ní làákàyè ká ronú lórí ọ̀rọ̀ tá a sọ yìí nípa ìgbà eh, ìgbà àárọ̀ ìgbà ọ̀sán ìgbà alẹ́ àwọn Yorùbá ní Ọlọ́run jẹ́ kí ìgbà àárọ̀ ìgbà ọ̀sán ìgbà alẹ́ kó wá sí rere àdúrà ni ṣùgbọ́n wà lọ́wọ́ rẹ̀ sọ fẹ́ kí ìgbà ọ̀sán rẹ àti alẹ́ rẹ kó sàn ọ́ sí rere ọwọ́ rẹ ló wà ṣé èpè ló fẹ́ kí àwọn ará ayé ọmọ fi sìn ọ́ tó kú nípa ipò tó bá wà lónìí ọwọ́ rẹ ló ṣé àdúrà ló fẹ́ káwọn èèyàn máa ṣe fún ọ kó tó kú ọwọ́ rẹ ló wà tó bá wá kú tán ṣé àdúrà ló fẹ́ káwọn èèyàn fi ránṣẹ́ sí ọ àbí èpè ọwọ́ rẹ ló wà torí pé ojoojúmọ́ là ń lo ìgbà òní ìsìn ó tún ti ń lọ ó ti ń lọ bẹ́ẹ̀ ó wá ń dàbẹ́ ni pé àbí the same day ọjọ́ kan náà ni à ń lò ojoojúmọ́ bẹ́ẹ̀ ni wàá rí i pé sánmọ̀ ò yí padà kí ẹ ṣe pé sánmọ̀ dúdú lálò níjọ́ Monday á wà lo uh, red níjọ́ tuesday a wàá lo green níjọ́ uh, ah, wednesday níjọ́ wednesday a lo um, a lo brown níjọ́ thursday no uh, the same ó rí i pé oòrùn tó yọ lánàá òun náà ló ń yọ lónìí ṣùgbọ́n ìwọ ń rò pé bóyá àbí ọjọ́ ah, ọjọ́ láyé ọ̀lọ́ ọjọ́ lọ ọjọ ń lọ ìwọ lọ mọ̀ sórí tó bá ń sọjọ́ ọ̀bí tó ń sọjọ́ ọ̀bí kọ́ mọ̀ pé bó ṣe ń sọjọ́ ọ̀bí yẹn pé o lékún níyọ ọdún báyìí kọ́yá mọ̀ yí pé wọ́n ti yọ ọdún kan kúrò nínú ọdún tó lò láyé tó bá ṣe tó bá ṣe ọdún tó ṣe ọjọ́ bí pé ó di ọmọ ogún ọdún kọ́yá mọ̀ yí pé bó ṣe di ọmọ ogún ọdún yẹn wọ́n ti yọ one year kúrò nú ẹ̀ nínú ọdún tó lò láyé. Ah, ọdún tá a wá ń lò láyé àti ìgbà tá a ń lò láyé ah, ó ti wá nu kádàrá wa ah, lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn yí pé ìgbà tí kálukú ó lò láyé ọdún tí kálukú ó lò láyé wákàtí kálukú ó lò láyé wọ́n ti program ẹ̀ èyí tó bá program fún ọ àwa ń gbà ọ níyànjú ni pé kò lò dáadáa lò dáadáa torí pé àwọn èèyàn sọ̀rọ̀ nípa rẹ̀ eléyìí ni ọ̀rọ̀ níwọ̀nba tí a ní lónìí nípa ọ̀rọ̀ ìgbà ẹ ronú lórí bẹ́ẹ̀ ṣe ń lo ìgbé ayé yín ọ̀rọ̀ wò ní jù báyìí lọ nídìí àsìkò yìí èmi náà ni ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Dawood Awale from London.